الله أكبر في الدفاع فابتدي وهو المعين على نجاة مقصدي وهو الذي نصر النبي محمدا وسينصر المتتابعين لأحمد لا تقذفونا بالشذوذ فإننا سرنا على ناجر خليل محمد وبكل, وبكل قول نستدل بهاية أو بالحديث المستقيم المسند وبقول ما شرع شريعة نصنع وعلى مقولته لكريمتنا نهتدي المتطعمون وتلمسون كأننا جينا براي للعقيدة مفسد ندعو إلى التوحيد طول حياتنا في كل دين في الخفاج ومشهد الدين قال الله قال رسوله بالرشد وما لدين الله أفضل رشد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره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 وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدعوك فون الله وبا الحمد لله ọlọ́wọ́ ọba èyí tó ṣe pé òun náà ni ó ní ọpẹ́ oore tí ó ga jù tọ́lọ́wọ́ ọba ṣe fún èmi àti ẹ̀yin òun náà ni pé ọlọ́run ọba ó ṣe wá ní mùsùlùmí èyí tó jẹ́ pé oore ìjẹ́ mùsùlùmí òun náà ni ó máa wúlò fún ọmọ ènìyàn nígbà tó bá fẹ́ kúrò lórílẹ̀ ayé tí àwọn màláìkà tó fẹ́ gbẹ̀mí tí wọ́n bá dé òun náà ni gbígba ẹ̀mí rẹ̀ tí ó fi máa já sí ìrọ̀rùn abẹ́lọ́run kọ́lọ́n jẹ́ kí ìjẹ́ mùsùlùmí kọ́lọ́n jẹ́ owúlò fẹ́ni kọ̀ọ̀kan wa nígbà tí àwọn màláìka náà bá fẹ́ gba ẹ̀mí wa lẹ́yìn wá gbà náà ìjẹ́ mùsùlùmí ni máa wúlò fún yàn téèyàn fi máa lẹ́tọ̀ọ́ sí ìdẹ̀kùn inú sàárè àwọn tí ò bá ní ìjẹ́ mùsùlùmí àwọn ni wọ́n jẹ́ ẹni tí ó kojú wàhálà fìtínà àti àdáàbù tí ń bẹ nínú sàárè abẹ́lọ́run ìjẹ́ mùsùlùmí kọ́lọ́njú wúlò fún wa nínú sàárè káfí lẹ́tọ̀ọ́ sí ìdẹ̀kùn inú sàárè lẹ́yìn wá gbà náà ìjẹ́ mùsùlùmí oní òwúlò fún yẹn ní gbangba tàlkìyámà tóbi jẹ́ pé nígbà tí ìnira bá ń ṣẹlẹ̀ sí àwọn kèfèrí mùsùlùmí ó máa wà ní ẹni tó ṣe yí pé yọ́ọ́ máa jẹ́ tí ò ní máa rí ìnira ní gbangba tàlkìyámà àbẹ̀lọ́ nkọ́lọ́ ń jẹ́ kí ìjẹ́ mùsùlùmí wa kó wúlò fún wa ní gbangba àti alikiyama ẹ̀wà ọdún bàbá dájọ́ tán ìmọ̀ ọlọ́nú àlìjánná sábàbí islam lè yóò fi jẹ́ tí ó wà àlìjánná kọ́lọ́ kó jẹ́ kí islam wa kó jẹ́ sábàbí fún wa tá a fi jẹ́ ẹni àlìjánná ẹ̀wà gbaná àdúpẹ́ pé a ní àlàáfíà òun náà la fi jókòó síbí láti gbọ́rọ̀ ọlọ́run àlàáfíà rẹ̀ nìkọ̀ọ̀kan wa kọ́lọ́ kí ọlọ́run ọba kó má gba àlàáfíà náà ní ọ̀dọ̀ ẹnìkọ̀ọ̀kan wa gbogbo àwọn tó ń bẹ lọ́wọ́ ọba àlàáfíà kọ́lọ́n kó bá fún wa ní àlàáfíà ẹlẹ́ẹ̀kẹta táwọn afẹ́sì ni agbọ́dọ̀ tó má máa dúpẹ́ òun náà ní alhamd ìfọ̀kànbalẹ̀ tí ò bá sí ìfọ̀kànbalẹ̀ ní ẹnìkan kan ò ní rójútu ara wọn dèbùdépò pé wọ́n máa sọ pé òun máa bára wọn sọ̀rọ̀ ọlọ́run ìfọ̀kànbalẹ̀ tọ́lọ́wọ́n bá fi sí agbègbè yìí ọlọ́run má yọ kúrò mbẹ́ kó tún bá ṣàlékún ìfọ̀kànbalẹ̀ sí agbègbè yìí gbogbo àwọn àyè tí ò sí fọ̀kànbalẹ̀ kọ́lọ́n kó bá fi ìfọ̀kànbalẹ̀ síbẹ̀ gbogbo àwọn orin tó kún náà ládùúpẹ́ rẹ̀ fọlọ́run kọ́lọ́run kó gba ọpẹ́ náà lọ́wọ́ wa kó ṣàlékún orin fẹ́ni kọ̀ọ̀kan wa àwọn abẹ́lẹ́ wọn fún bàbá wa sọ̀rọ̀ títòní kọ́lọ́run ọba ó ṣe ní èyí tí ẹnìkan ọ̀kan wa tí a fi rí ìyọnu ọlọ́run èmi tí màá máa sọ kó fáwọn mi mọ̀nà ẹ̀yin tẹ́ máa gbọ́ kó fún yín ní àgbọ́yé ọ̀rọ̀ náà gbogbo ẹ̀sán tí ń bẹ níbi kéèyàn sọ̀rọ̀ àti kéèyàn gbọ́rọ̀ kọ́lọ́n kó sí fẹ́ni kọ̀ọ̀kan wa la hawla wala quwwata illa billahi al-azim ibi tí a ṣe tafsiri ní àná gẹ́gẹ́ bí a ti máa ń ṣe ọ̀nà ni pé aya ti a lánàá a sọ ní rìfé olódi pé a máa ṣe tafsiri ti tòní lọ súrà tá a wà ọ̀nà ni súratu mariam. Quran nineteen aya eighty five ni a ti ṣe tẹ̀fsíìrì ní àná so wọ́n kà fún wa á ṣàlàyé lẹ́yìn ní ìwọ̀nba ṣókí kó ló di pé a máa bá tẹ̀fsíìrì tòní lọ náà. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó ń ṣàlàyé fún wa ọjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama nǹkan tí ó máa ṣẹlẹ̀ ń bẹ ọlọ́run bá wa sọ ìkan fún wa nínú ẹ̀ òun náà ni ashurul mutaki ká kó àwọn olùbẹ̀rù ọba ká gbé wọn dìde ká kó wọn jọ ọlọ́run bá wa ń sọ bí àwọn olùbẹ̀rù ọlọ́run ọba ó ti máa jẹ́ ẹni tí wọ́n máa kójọ níwájú ọlọ́run ọlọ́run ní wafdan ọlọ́run ni wọ́n ó dàbí àwọn tí wọ́n jẹ́ àwọn ikọ̀ àwọn tí wọ́n jẹ́ delegates tí wọ́n wá wá láti wá bá olórí èyí tó jẹ́ wípé ẹnì tí ó jẹ́ olórí yóò wá máa wẹ́kọ̀mù àwọn tí wọ́n jẹ́ àwọn délégéètì náà ẹ̀rí àwọn tó bá jẹ́ olùbẹ̀rù ọlọ́run ọba láyé ń bì í nígbà tí ó bá dijọ́ gbéńdé alkiyama wọ́n máa jẹ́ ẹnì tó ṣe wípé wọ́n máa kí wọn wọ́n máa wọn wọ́n máa jẹ́ ẹni tó ṣe wípé ẹni àpọ́nlé ni wọ́n jẹ́ níwájú ọlọ́run ẹni àpọ́nlé yẹn náà wọ́n sì jẹ́ di pé wọ́n wọnú àṣàlàyé oríṣiríṣi àwọn ọ̀nà pé àwọn tó tí wọ́n fi jẹ ní àpọ́nlé orí nǹkan gígùn òun náà ni wọ́n wà wọn ò ní dàbí àwọn kèfèrí fẹ́ẹ́ pé wọ́n máa jẹ́ ẹni tí ó máa fẹsẹ̀ rìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sọlá máa ń sọ fún wa pé ọjọ́ tí àwọn ọlọ́wọ́n ọba tí a máa kó àwọn olùbẹ̀rù ọlọ́wọ́n ọba jọ wá sí ọ̀dọ̀ ọlọ́wọ́n ọba tí ń ṣe arahman wafdan tí wọ́n máa jẹ́ ẹni tó ṣe wípé wọ́n máa jẹ́ ẹni tó wà ní ikọ̀ tó wá kí olórí náà. ونسوق المجرمين إلى جهنم وردا ọlọ́run wá ní àwọn tí wọ́n wá jẹ́ àwọn tí wọ́n jẹ́ ẹni tó jẹ́ almujrimun àwọn èèyàn abú ọlọ́run bá fẹ́ sọ̀rọ̀ aṣírù tiwọn náà gbogbo ọlọ́run ọba ó ti kó wọn jọ gbogbo àwọn èèyàn abú àwọn kẹfìrí ń bẹ nínú wọn bẹ́ẹ̀ náà ni àwọn tí yẹ pé. olùyapọ̀ ọlọ́run ọba wọn ń bẹ nínú wọn so gbogbo àwọn yìí pátáyáyá ọlọ́run sọ pé kíkó àwọn jọ ó dàbí ìgbà tí èèyàn ń darí àwọn ràkúnmí ni àbí àwọn nǹkan kan tá a fẹ́ fi mú omi tá a wá ń darí wọn tá a ń ní pọ̀pá pé kí wọ́n bọ́ síbi tá a fẹ́ kí wọ́n bọ́ sí ọlọ́run níbẹ̀ láti máa drive wọn ọlọ́run ní nasukul mujrimin ọlọ́run ní àwọn tí wọ́n á máa tì wọ́n lọ́pọ̀pọ̀ àwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n jẹ́ àwọn oníṣẹ́ ẹbí ìlàjà ànàmà ọlọ́ni a máa kó wọn lọ sínú nájà ànàmà wíìrìdàn ọlọ́ni wọn ó dàbí àwọn ikọ̀ àwọn ẹran ni àbí àwọn ewúrẹ́ ni tí wọ́n fẹ́ mú mi tí wọ́n wá ń ṣe pé wọ́n ń dá kọ́lá kọjá ikọ̀ èèyàn tí wọ́n ń jà sí pé àwọn fẹ́ mú mi so wíìrìdàn so bẹ́ẹ̀ ni wọ́n ti rí nígbà tí wọ́n bá fẹ́ jẹ́ pé a bá ń darí wọn lọ sínú nájà nàmà tipátipá òun náà wọ́n fi máa darí wọn lọ so ìjọba pé ìnira yóò máa ṣẹlẹ̀ sí wọn aṣọ oríṣiríṣi àwọn ìnira tí yóò máa ṣẹlẹ̀ sí wọn ẹsẹ̀ ni wọ́n máa fi rìn wọ́n wà nínú òǹgbẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ náà. لا يملكون الشفاعة إلا من اتخذ عند الرحمن عهدا ọlọ́ni láyẹ̀mìlìkúnà àṣàfà àtà ilà mànìtàkọ́dà indarahmani ahadan so àṣàlàyé fún wa lánàá pé láyẹ̀mìlìkúnà àlékó àti mùsùlùmí àti àwọn tí wọ́n ṣe mùsùlùmí yẹn ni alimutakun walimujirimun àlékó àwọn méjèèjì jọ sínú láyẹ̀mìlìkúnà ìgbà tá a wá kó wọn jọ tán so àwa ṣe istisnawu yẹn àwa ṣe ní alimọtẹsínú lẹ́yìn ìgbà náà àwa yọ àwọn tí wọ́n jẹ́ àwọn alimọtẹkùn àwa yọ wọn kúrò láàrin wọn ọlọ́ni láyẹ̀mìlìkúnà ṣàfáà ọlọ́ni gbogbo àwọn èèyàn méjèèjì yìí ọlọ́ni wọn ò lè ní agbára àti sọ wípé ìwọ ọlọ́run ọba mọ́fìyàjẹ́lẹ̀ yìí mọ́fìyàjẹ́lẹ̀ yìí dáadáa báyìí ni kò ṣe fẹ́lẹ̀ yìí kò sẹ́nì kankan tó lè intercede nínú gbogbo wọn ọlọ́run nínú àwọn méjèèjì wá ní ẹni tí mo fún láàyè kò intercede òun náà ni kí ni ọ ìlà. ìlà mani tọ́kọ̀lá ìdọ̀ ọ̀nà ni àdá. ọlọ́run ní àyàfi àwọn tó ṣe wípé wọ́n ní àdéhùn lọ́dọ̀ ọlọ́run ìyẹn ni pé àwọn ọlọ́run bá ti ń tẹ́ bá sì mí ẹ̀yin o màá grant yín ní ṣàfáà ọlọ́run ọba fún àwọn mùsùlùmí pé tí wọ́n bá ṣe dáadáa òun grant wọn ní ṣàfáà so àwọn màláìka ó ṣe pẹ̀ àwọn ànábí ọlọ́run ọba ó sì pẹ̀ àwọn mùmìnì tí wọ́n jẹ́ ẹni tó yẹ pé wọ́n yẹ ṣe olùyapọ̀ ọlọ́run àwọn náà máa jẹ ẹni tí ó sì pẹ̀ so àwọn eléyìí ni wọ́n ní àdéhùn lọ́dọ̀ ọlọ́run ọba promise lọ́dọ̀ ọlọ́run ọba wípé wọ́n jẹ́ ẹni tí ó sì pẹ̀ nítumọ̀ ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé láyémùlì kúnà ó wá máa jẹ́ pé àwọn mùjìrìmùn òun náà ni ó lọ bá so istis náà yẹn wá máa jẹ́ mú nǹkan tí ò so ilá yẹn wá máa túmọ̀ sí bal ọlọ́ni láyémùlì kúnà ṣàfà ọlọ́ni gbogbo ẹ bá ti jẹ́ mùjìrìmùn tó dọ́dọ̀ ọlọ́run ọba lẹ́ni ibi lẹ́ni tó jẹ́ pé ọlọ́run ọba ọ̀tẹ́wọ́gbà ọlọ́nirú àwọn eléyìn láyémùlì kúnà ṣàfà ọ̀hún wọn ò lè ní pé mo ti ẹ̀fẹ́ gbẹ̀lì kankan lẹ̀ rárá kò lè sí lọ́dọ̀ wọn so àwọn tó bá ti jẹ́ mùjìrìmùn kò sí pé mo fẹ́ gbẹ̀lì kankan lẹ̀ ò lè sí fáwọn rárá so àwọn tó bá jẹ́ àwọn ùsọ́ọ̀tù díẹ̀ nínú wọn òun náà làwọn mùsùlùmí yóò tún gbà lẹ̀ ọlọ́run ni báyìí ọlọ́run ni ṣùgbọ́n. ilá mani tọkọdà ìjọba àmàlí àdá. ọlọ́run ni ṣùgbọ́n ṣàfáà àwọn tí wọ́n jẹ́ alimutakun nìyẹn àwọn olùbẹ̀rù ọlọ́run ọba ọlọ́run ṣùgbọ́n ṣàfà ó wà fáwọn tiwọn àwọn yàtọ̀ sí àwọn tí wọ́n jẹ́ alimujirimun náà. wàkọ́lù tàkọ́dà ọ̀hánà wọ̀lọ́dà. ọlọ́run ní ẹ̀rí àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí tá a ti ń sọ̀rọ̀ wọn bọ̀ látẹ̀yìn ọlọ́ọ̀bá wọn fẹ́ ṣàlàyé fún wa àwọn ọ̀rọ̀ tí ò tún dáa èyí tó jẹ́ pé ó jáde látẹnu àwọn kèfèrí kí náà ní ọ̀rọ̀ náà òun náà ní nípa ìtìkọ́ọ̀dù láì wàládàn òun náà ní pé ọlọ́run ọba kéèyàn ọlọ́run ọba bímọ wọ́n ní ìtàkọ́dà rahman wàládàn. ẹ rí àwọn kèfèrí wọ́n ní ọlọ́run ọba ó jẹ́ ẹni tó ní ọmọ àṣàlàyé fún wa àwọn tí wọ́n jẹ́ àwọn nàṣọ́rọ́ àwọn tí wọ́n jẹ́ àwọn christians àwọn sọ yìí pé Isa abúlé Mariam tá a mọ̀ sí Jesus wípé òun jẹ́ ọmọ ọlọ́run bẹ́ẹ̀ náà ni àwọn tó ń jẹ́ àwọn Yehud àwọn náà wọ́n sọ pé àwọn ọgbà Isa ń tà àwọn ọmọ ọlọ́run ni ṣùgbọ́n wọ́n ní ẹnìkan tí ń jẹ́ Uzairu wọ́n ní òun náà jẹ́ ọmọ ọlọ́run àwọn tó ń jẹ́ àwọn lárúbáwá lára ọ̀rọ̀ tó jẹ́ pé ó wà ṣáíhù lọ́dọ̀ tiwọn òun náà ni pé àwọn màláíkà banatullah gbogbo eléyìí la ṣàlàyé fún wa ní àná àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí òun náà ni wọ́n ṣàfitì ọmọ sí ọ̀dọ̀ ọlọ́run ọlọ́ni àwọn eléyìí kèfèrí ni wọ́n wọ́n á ní ìtakọ̀dà rahmanu waladan wọ́n ní ọlọ́run ọba tí ń ṣe arahman wọn ló ní ọmọ náà. lakọ̀dí jí tún ṣe ìyàní ìdá. ọlọ́run ọba ní lakọ̀dí jí tún ṣe an ìdá ọlọ́run ní nǹkan tí ẹ mú wáyẹn ọlọ́run ní ṣe an ìdá nǹkan tó tóbi ní ṣe an aziman àgbẹ̀ ọ̀gbẹ́ ṣẹ́yìn and adam nǹkan tó tóbi ní tí ò sí èméjì mẹ́ẹ̀ gẹ́gẹ́ bí bíbélì bá sọ pé ó ní ntọ́jẹ́ náà ni alikọ́wọ́lù alimunka ọ̀rọ̀ tí ó rùn létí téèyàn ò lè máa gbọ́ òun náà ni nǹkan tí àwọn èèyàn mú wá yẹn ọlọ́run á ṣàlàyé pé kí ni. takadu samawatu yatabattarna min. ọlọ́run ní sábà tí tí ń tí lókù díẹ̀ ló kù kí sánmà kó fàyà sọ nítorí ọ̀rọ̀ náà ọ̀rọ̀ tíntín nítorí ọ̀rọ̀ tó tóbi àlámà yìí tó tóbi yìí a tíntín ló kù kí sánmà fàyà nítorí ẹ̀ náà ọlọ́ni wọ́tá. ọlọ́run ní ilẹ̀ ẹlẹ́ náà díẹ̀ ló kù kí ilẹ̀ ẹlẹ́ ò fàyà nítorí kíni o nítorí ọ̀rọ̀ yìí tí àwọn èèyàn sọ yìí náà. ọlọ́run ní díẹ̀ ló kù kí àwọn òkè kí wọ́n rún wẹ́lẹ́wẹ́lẹ́ ní nǹkan ló jẹ́ pé yóò wó lulẹ̀ adan ní tí ó jẹ́ tí ó wó lulẹ̀ láti ibi tó wà tí ó sì pọn wẹ́lẹ́wẹ́lẹ́ ọlọ́run ní tíntínní ló kù pẹ̀lú ọ̀rọ̀ yìí. àǹdà ó lè rọ̀ ọlọ́run ní anda awo lè rahmani waladan ọlọ́run ní ntọ́fà tí àwọn òkè bí ṣe léyìí òun náà ni pé nítorí pé àwọn kèfèrí yìí nasabu àwọn afáàní dàátọ́ ẹ̀mẹ́ yẹn àtúnbẹ̀ nasabu lè rahmani waladan òun náà ni pé wọ́n ṣàfitì ọmọ sọ́dọ̀ ọlọ́run sórí àwọn àyà yìí náà ní tẹ̀síìrì tí a wà ọ̀rọ̀ pọ̀ ní orí ẹ̀ púpọ̀ sọ. So, wọ́n ka tẹ̀lé wọ́n ka àyà fún wa ti ta fẹ́ sọ díẹ̀ nínú ẹ̀ lónìí tọ́lọ́mọba ní kí a lè túmọ̀ àyà lónìí torí pé àwọn àyà tí a kà sílẹ̀ lẹ́yìn a ní láti ṣàlàyé ẹ̀ dáadáa kí ó yé wa kó ló di pé a kọ́ntínú àwọn àyà tí ó tún wà wájú náà. أعوذ بالله من الشيطان الرجيم عند عون الرحمن ولدا وما ينبغي للرحمن أن يتقي ولدا إن كل من في السماوات والأرض إلا آتي الرحمن عبدا لقد أحصاهم وعدهم عدا وكلهم آتيه يوم القيامة فردا إن الذين آمنوا وعملوا الصالحات سيجعل لهم الرحمن ودا فإنما يسرناه بلسانك لتبشر به

ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó ń ṣe àlàyé fún wa nípa nǹkan tí àwọn tí wọ́n jẹ́ ọmọ ènìyàn tí wọ́n jẹ́ kèfèrí èyí tó burú gan tọ́jà pé àwọn èèyàn yìí wọ́n wá ń ṣàfitì ọmọ sí ọ̀dọ̀ ọlọ́run ọlọ́run ọba ní nǹkan tí wọ́n ń ṣe yìí ó tóbi lọ́dọ̀ ọlọ́run ọba gan-an in tó tóbi lọ́dọ̀ ọlọ́run ni tí ò sí èméjì ń bẹ torí pé nínú àdìsí àdìsí alukudisi àdìsí tó jẹ́ àdìsí alukudisi ó jẹ́ nǹkan tó yẹ pé ọlọ́run ọba ó ń ṣàlàyé ń bẹ níbi nǹkan tí òṣìṣẹ́ ọlọ́run ọba gbà wá láti ọ̀dọ̀ ọlọ́run ọlọ́run ọba wa ń ṣàlàyé nínú àdìsí kúdísí yìí ọlọ́run ní yẹ̀ṣítúmù níbùnà ádámà ọmọ bàní ádámà ó sì ń bú èmi ọlọ́run wàmà yàǹbàgì ayẹ̀ṣítúmù ni kò lẹ́tọ̀ọ́ fọ́mọ bàní ádámà. kó máa bú èmi ọlọ́run ọlọ́run ti sọ pé wàyùkà dìbò ni wàmá yambagi láwù ayùkà dìbà ni ọmọ ní ádámà ó ń pè mí ọlọ́run ọba ní onírọ́ kọ lẹ́tọ̀ọ́ fún un kó máa pè mí ní onírọ́ a máa ṣàtìmùhù ẹ̀ẹ̀rí èébú tí ọmọ ní ádámà ìnàlí ìwàládà walada ọ̀rọ̀ tí ń sọ wípé èmi ọlọ́run ọba mo ní ọmọ wàhánà àlẹ ahadu asọmọdù èmi ọlọ́run ọba ọba kan lèmi mi ò lọ́mọ gbogbo ayé òun ni wọ́n jẹ́ ẹni tó ṣe wípé wọ́n ní bùkátà sí mi lamu alid wàlámù uhulad mi ò bímọ wọn ò sì bí Si wàlám yakun li kufuwan ahad bẹ́ẹ̀ náà lẹ́nìkan kò sì lè jẹ́ wípé òun lè ní àti ẹjọ́ wá rí bákẹ̀ǹkan náà tá a jọ ń jà sí ìmọ̀ ní sánmà àtìlẹ́lẹ̀ wàá máa tẹkìdí ìbùhù ẹ rí pípé èmi ọlọ́run ọba nírọ́ fàkọ́ọ̀lù hù lẹ́sàyún yìí dùn ní ká máa bàdá òun náà ni ọ̀rọ̀ tó lé ẹ̀ ń sọ wípé ọlọ́run ò lè dá mi padà gẹ́gẹ́ bí ọlọ́run ọba ti kọ́kọ́ dá mi ọ̀rọ̀ ni àwàlẹ́ ìsá awálilẹ̀ kọ́lìkì bí àwana àlàyé ní àdàtìhì ṣé kí wọ́n á dá ẹ̀dá padà ṣé kò wá ní lè rọrùn fún mi sọ kò jẹ́ pé ṣé. So, ìbẹ̀rẹ̀ alákọ̀ọ́kọ́ yẹn gangan ṣé o ní ó rọrùn ju dídá padà lọ ni ìdápadà alákọ̀ọ́kọ́ dáa ti dán ẹ lọ́yẹ kó le jù ìdápadà ẹ olóyè kí ni olóyè kó ṣe kí ni olóyè kó rọrùn jù àdìsí kúdísí àdìsí tó wà ní Bukhari ni tí ò sí èméjì ń bẹ́ẹ̀ yẹn ní bí ọlọ́run bá ń ṣàlàyé fún wa pé tẹ́ ẹ bá ti ń sọ fọ́lọ́run ọba bímọ kí lè ràn ń sọ fọ́lọ́run yẹn òun náà ni pé èèyàn ń bú ọlọ́run nìyẹn kéèyàn máa sọ pé ọlọ́run ọba bímọ sọ ọlọ́run ọba wa sọ fún wa ń bí èébú ló sọ pé làkọ̀dí jí ìtún ṣe an ìdá. làkọ̀dí jí ìtún ṣe an ìdá. ẹ̀ẹ́dẹ́ bá bú ọmọ ènìyàn ẹ̀ẹ́rì kò tó kéèyàn bú ọlọ́run gbogbo nǹkan rí kó o bú nínú ẹ̀dá ọlọ́run kò kó o bú ọlọ́run ẹ̀ṣẹ̀ tó ga jù ní kéèyàn ṣe kí ni kéèyàn máa bú ọlọ́run béèyàn bá ti ń ṣàpìtì ọmọ sọ́dọ̀ ọlọ́run èèyàn ń bú ọlọ́run ni ọlọ́dẹ ti ṣàlàyé pé àwọn nǹkan tó jẹ́ pé ọlọ́run ọba dá sánmà òun a máa jẹ́ nǹkan tí ó máa ń mì nítorí ọ̀rọ̀ tí ọmọ èèyàn ń sọ yẹn sánmà ọmọ mi nítorí ẹ̀ ilẹ̀ ẹlẹ́ ọmọ mi nítorí ẹ̀ òkè náà fẹ́ lè wólulẹ̀ nítorí ẹ̀ ẹ bá ti ṣàlàyé fún wa ní àná ṣùgbọ́n àwa tá a jọ mọ ènìyàn àwa lè má mí nítorí ẹ̀ àwọn tó lè má mí nítorí ẹ̀ nínú àwọn ọmọ èèyàn òun náà làwọn tó bá jẹ́ olùbẹ̀rù ọlọ́run alimotaku àwọn ni wọ́n máa mọ̀ pé ah ẹ̀tọ́ ọpọlọ wọn bá bímọ yìí ah ọmọ bu ọlọ́run ni látara bẹ́ẹ̀ àwọn ni wọ́n wà máa jẹ́ pé nínú ọkàn wọn wọ́n máa jẹ́ ẹni tó ṣe wípé nínú ẹ̀mí wọn wọ́n máa jẹ́ ẹni tó ṣe wípé ara wọn máa gbọ̀n tí wọ́n bá ti ń gbọ́rú àwọn gbólóhùn báyìí nítorí pé wọ́n máa mọ̀ yìí pé ah ìtẹ́ni yìí sọ yìí ọ̀rọ̀ tó tóbi ni ẹ̀ṣẹ̀ tó tóbi òun náà ni ẹni yìí òun náà ni ọjọ́ nǹkan ẹni yìí ń ṣẹ̀ torí pé nǹkan tó lọ́wọ́ bá dá gẹ́gẹ́ báwọn afá àti ṣàlàyé òun náà ni wípé ọ̀nà mẹ́ta òun náà ni nǹkan tó lọ́wọ́ bá dá tó wà àwọn kan wà dídá tó lọ́wọ́ bá dá wọn aburú òun ni wọ́n ní láti bẹ̀rẹ̀ tó fi dópin ọlọ́wọ́ bá dá burú mọ́ wọn ni ẹ̀ẹ́dọ́lọ́wọ́ bá dá burú mọ́ òun náà ni ṣèitán àwọn ṣayatin aburú ni titi wọn láti bẹ̀rẹ̀ wọn tó fi dópin aburú ni wọn ọlọ́run bá máa bẹ ẹranko mí náà bẹ́ẹ̀ tó pé aburú ni láti bẹ̀rẹ̀ tó fi dópin bọ́ bá kó sínú ara èèyàn láàrin ìṣẹ́jú díẹ̀ èyí ó ti bọ́ sọ́dọ̀ ọlọ́run so ọlọ́run bá máa dá nǹkan tó jẹ́ wípé gbogbo dọ́lọ́wọ́ bá dá pẹ̀lú ikmọ̀ ọlọ́run ni yóò jẹ́ pé aburú ni gbogbo bẹ̀rẹ̀ rẹ̀ tó fi dópin tẹ́bọ́lọ́ máa ti ṣe tán ọlọ́run bá dá àwọn kan al khairu kullu rere lọ́lọ́run ọba ṣe fún gbogbo nǹkan yẹn pátá yẹnyẹn náà ni àwọn màláìka gbogbo ọlọ́ni láyà súnà lọ́wọ́ máa nọ́rọ̀ hùn wọ̀nyẹn fún àlùna máa yù mẹ́rùn ọlọ́ni àwọn eléyìí bọ́lọ̀ ti dá wọn nìyẹn dáadáa ni lábẹ́kùn tó délẹ̀ irú àwọn eléyìí tí wọ́n bá gbọ́ bọ́ọ̀rọ̀ táwọn èèyàn ń sọ yìí òun náà lọ jẹ́ pé ah, wọ́n jẹ́ pé àwọn náà wọ́n ti wọ́n máa mì ní pẹ̀lú pé àwọn èèyàn ń pè ọ́ pé ẹnìkan ń pè pé ọlọ́run ọba bímọ ṣùgbọ́n àwọn èèyàn kan wá wà ọlọ́run á mísì ẹ̀ pọ̀ mọ́ra wọn àti rere àtàbúrú òun náà ni ọlọ́run ọba mísì ẹ̀ mọ́ ara wọn iná làwọn tá a jẹ́ mi ènìyàn ẹni tí eré tiẹ̀ bá wá wà gáálì òun náà lọ́jọ́ pé tó máa ń ṣàfihàn pé ọlọ́run ọba bímọ irú ẹni bẹ́ẹ̀ mùtàkùn ni ó wà ara rèé mọ̀ gbọ̀n yóò máa mọ̀ yìí ah, a sọ yìí ọ̀làgbàsí wọn dájọ́ bá ń gbé aburú tiẹ òun gaali wọn tiẹ̀ ní kàsí ẹ̀rọ sọjà ni ó kàn pa aláṣẹ nu tiẹ̀ ayé ti tiẹ̀ ni kò ní kàsí ẹ̀sùn tó pa aburú ti òun inú dùn ọdún náà níbi àwọn eléyìí ti sọnù pọ́lá ọ kò ní máa rírì eléyìí ọlọ́run bá dá gba àwọn kan gbogbo àwọn tọ́lọ́wọ́n ọba dá pátá yányán ìbáadá tiwọn ju tiwa lọ ìbáadá gbogbo tọ́lọ́wọ́n dá ọlọ́run jẹ́ kóyọ wánú ayá ìpè gbogbo tọ́lọ́wọ́n ọba dá tó jẹ́ àwọn nǹkan tí ò mí ìbáadá wọn ju tiwa lọ ọlọ́run ọba sọ yìí pé wa ma min shay'in illa yusabbihu bihamdihi ọlọ́run ní kò sí nǹkan tẹ́ ọ rí báyìí gbogbo wọn ṣe subhanallahi wa bihamdihi walakin la tafqahuna tasbihahum ọlọ́ni ṣùgbọ́n yìí èèyàn ẹ̀yẹ ò lè gbọ́ rárá gbogbo nǹkan bádáyà ẹ wo sánmà ó fẹ́ lè wó lulẹ̀ nítorí ọ̀rọ̀ tí ò dáa ẹ lẹ́lẹ̀ ó fẹ́ lè wó lulẹ̀ nítorí ọ̀rọ̀ tí ò wo òkè ó fẹ́ lè wó lulẹ̀ nítorí ọ̀rọ̀ tí ò gbogbo àwọn gbogbo pátá ẹ̀yà ẹ̀dọ́ ọlọ́run tó pọ̀ jù àlèmọ́jẹ tí ó wà bẹ̀rù òun náà ni àwọn tá a jẹ́ àsàkọ́láàn èèyàn àtàlìjànú nínú kíní yẹn lè má lè lè má ṣèkì ọkàn wa lọ títí àwọn màláìkà yóò ṣèkì ọkàn wọn torí pé àlàkáyè gbogbo ara tí wọn ládìyà lómi dópin kíni o rere ni so látara bẹ́ẹ̀ káwa náà jẹ́ kan nínú àwọn tí ó wà ní àwọn mùtẹ́kì olùbẹ̀rù ọlọ́run tí bá ti ń gbọ́ àwọn èébú táwọn èèyàn ń bú ọlọ́run kọ́ máa jẹ́ ẹni tí ara rẹ̀ ó máa tí ó sì máa sọ pé subhanallah subhanallah subhanallah amma yasifun subhanallah amma yasifun subhanallah amma yasifun so gbólóhùn tó gbọ́dọ̀ máa jáde lẹ́nu wa nìyẹn tí wọ́n ń gbàdá yẹn bá ti ń sọ̀rọ̀ ọba ń kọjá lọ tẹnìkan pẹ́ nìkan tó ń pè ní ọmọ ọlọ́run ọba sọ pé subhanallah ah subhanallah amma yasifun so gbólóhùn gbọ́dọ̀ jáde lẹ́nu yẹn kí wọn náà lè wà nú àwọn tí wọ́n jẹ́ kí ni ọ alimọ̀tàkì sọlá ọba ń ṣàlàyé fún wa ọlọ́run ní àwọn kìíní mi anda aoli rahmani walada. ọlọ́run nítorí wípé mọ̀fúnlẹ̀ ájìlì yìí nítorí pé kí ni dá aoli rahmani walada torí àwọn èèyàn yìí wọ́n sábà aoli rahmani walada wọ́n sàfitì sí ọlọ́run ọba arahman wọ́n sàfitì walada ọmọ sọlọ́run ọlọ́run wa ni kí ni. وما ينبغي للرحمن أن يتخذ ولدا ọlọ́run وما ينبغي للرحمن ọlọ́run kò lẹ́tọ̀ fún ọlọ́run ọba tí ń ṣe arahman an yattakida walada kọ́lọ́run ọba ó ní ọmọ kò lẹ́tọ̀ kọ́lọ́run ọba ó ní ọmọ kò lẹ́tọ̀ ọ̀nà wo ni ọgbà lẹ́tọ̀ kọ́lọ́run ọba ó ní ọmọ ìkànnì àwọn afáwa afáwa Ibn Qayyim al-Jawziyya àwọn mú àwọn pọ́ìntì mẹ́rin wá tóbi jẹ́ pé tí wọ́n yọ jáde láti náà Al-Qur'ani àdèmà káyà náà fún wa láti ṣàlàyé fún wa wípé kò lẹ́tọ̀ kọ́lọ́hún ọba ó ṣe kí ni ó kọ́ lọ́nà bẹ̀ pọ́ǹtì márùn láka fún wa káwọn àwọn mìíràn tún fi ẹyọ kan kún un ẹlẹ́kìnní tá a fi máa mọ̀ wípé ọlọ́hún ọba kì í sọba tá a lè ṣàfitì ọmọ sí ọlọ́run ọba yìí òun ni khaliqu kulli shay'in òun ló dá gbogbo nǹkan ọlọ́dà gbogbo nǹkan tá a bá fi lè sọ pé ọlọ́run ọba bí ọmọ ọmọ yẹn ò lè jẹ́dà ọlọ́run mọ́ nǹkan tóun jẹ́ ni pé júùsì ọ̀hún min Allah ègígé kan ni láti kíni ọ láti ara ọlọ́run ègígé lọmọ máa ń jẹ́ látara ọlọ́run ló jẹ́ pé inú suratu Zukhruf Quran forty three aya fifteen sọ ọlọ́run ọba ṣàlàyé ń bẹ̀ wípé téèyàn bá ti sọ pé ọlọ́run ọba bímọ ègígé lẹ sọ yẹn ègígé látara ọlọ́run wàjálù lahu. wàjálù lahu mẹ́rin. olórí wọjá àlùlọ́hún ní ìbáàdì yìí jùzì àn olórí àwọn ènìyàn wọ́n wá lọ ṣe fún ọlọ́run ọba nínú àwọn tọ́lọ́run ọba dá wọ́n wá lọ ní pé oní ní àn tiẹ̀ náà tó pé ó jáde láti ọlọ́ni ọlọ́run nílẹ̀ ìsáyà làkàfúrú mùbí ọlọ́run àwọn ọmọ ènìyàn ọlọ́run kẹfìrí wọn máa pọ̀ gan-an o tí ké ọlọ́run ní ọlọ́run làkàfú oníkẹfìrí lọ́pọ̀lọpọ̀ ni mùbí inú títún máa ṣàfihàn kẹfìrí rẹ̀ sọlọ́run ó dẹ̀ ṣàfihàn kú fún sọlọ́run jíjí ọmọ náà kò sẹ́ni ọ̀kan tó máa jẹ́ ègige tó gbé ọmọ ègige bàbá lọ́mọ jẹ́ tàbí ègige ìyá

bẹ́jọ bá bímọ ní sí bẹ́jọ bọ́mọ ẹni bẹ́ẹ̀ ni ó ọma ṣe olùdó ọba ti bí ọmọ oyè gíní ẹ ó ti di pé ó ti di pé ó ti ní quality ọlọ́run nìyẹn tó bá yẹ ti ní ti ní kíni o ó ti ní quality ọlọ́run nìyẹn lórí jẹ́ pé nínú sọ́ọ̀tù sukurufu yẹn náà Quran forty three aya eighty one àti aya eighty two bẹ́ẹ̀ ọlọ́run ọba ní ọba sọ pé kíni ọ. tó bá jẹ́ pé ọlọ́run ọba bá bí ọmọ nkánà rahmani waladin tọ́jú ọlọ́run ọba tó bá bí ọmọ kí ló máa kí ló máa jẹ́. ànábì ana awwalul abidina lahu èmi màá kọ́ máa sin ọmọ yẹn mo gbọ́dọ̀ sin ni torí pé kí ni òun náà ti dọ̀lọ́hùn wa ana awwalul abidina èmi mo gbọ́dọ̀ kọ́ jẹ́ ẹni àkọ́kọ́ tó gbọ́dọ̀ kọ́kọ́ sin ọmọ yẹn torí pé kí ni o ọmọ yẹn náà ti ṣe kí ni o ó ti sí wọn mi wà torí pé egige ni látara bàbá so torí pé kí ni o èdè ọmọ yẹn èmi kọ́kọ́ jẹ́ kí ni o ẹni tí ó sìn ọba ní ọmọ wàá yẹ kí ni o dáhùn mi sọ ni ẹgbẹ́ ìgbàdàn ọlọ́run ti wá ní ọmọ èmi ní awúwánu ni mò ń kiri yìí náà èmi nọmba wá ẹ̀jẹ̀ ọkọ máa takò pé ọlọ́run ọlọ́run tọ́kọ́lá bàbá bí wọn ni èmi ni màkọ́ jọ́sìn fún torí pé kí ni ọmọ tó bí yẹn náà ó ti ní ntọ́lọ́wọ̀n ọba ní nìyẹn gbogbo agbára tọ́lọ́wọ̀n ọba náà ni máa ní kí ni o precious ti gbára ọlọ́run gbọ́dọ̀ wà lára tiẹ̀ náà ara mistake tọ́mi yẹn ṣe nìyẹn ẹ̀rí alákọ̀ọ́kọ́ nìyẹn tí ń ṣàlàyé fún wa wípé gbogbo bọ́lọ́wọ́n gbogbo tí ń bẹ lórí ayé ìpàtàyẹ ẹ̀dá ọlọ́run ni ọlọ́run ló dá wọn tí kan bá ti wá lọ jẹ́ ọmọ èyí tó jẹ́ ọmọ yẹn ò lè jẹ́ dàmú kò lè jẹ́ dàmú láéláé so látara bẹ́ẹ̀ ọlọ́run tó wá dá gbogbo nǹkan pátáyányán òun ní kọ̀ǹtró gbogbo nǹkan òun ló ní ọmọ ilé wa lè máa kílèmù wípé òun lòun náà ní àwọn gbogbo nǹkan nìyẹn yóò sọ pé òun náà máa control nǹkan nìyẹn wọ́n á ní pé ọlọ́run ti pọ̀ nìyẹn tọ́lọ́ bá dẹ̀ ti jẹ́ méjì sọ eléyìí sọ pé òfin ọlọ́jù eléyìí bẹ́ẹ̀ ṣe báyìí ọlọ́fẹ́ kí ọlọ́ba jẹ́ méjì ni làfàṣàdà tàn sẹ́mà pé ẹlẹ́yìn ọba ti bàjẹ́ so látara bẹ́ẹ̀ òun náà ni ẹ̀rí alákọ̀ọ́kọ́ tí ọlọ́run bá kọ́kọ́ ń ṣàlàyé fún wa ni pé ọlọ́run ló dá gbogbo nǹkan so gbogbo nǹkan kullu shay'in makhluqun lillah wallahu wahdahu al-khaliq ọlọ́run nìkan lọ́ba dada gbogbo nǹkan gbogbo nǹkan tó kù pátá yẹn ẹ̀dá ọlọ́run ni wọn tẹ́ ẹ bá ti wá mú ọmọ wa ẹ ti ṣe kí ni o ẹ ti tako eléyìí nìyẹn pọ́ǹtì alákọ̀ọ́kọ́ ni àbọ̀ wa kaná aya alukurani karim pọ́ǹtì ẹlẹ́ẹ̀kejì òun ni pé ọlọ́run ọba ni badi usamawati wal ardi ẹni tó dá sánmà yìí sánmà tó jẹ́ pé ẹ wo bó ti fẹ̀ tó ẹ wo ibi tó dé tọgbọ́n náà bá sọ pé làkọ́líkù sàmáwáátì wàlà àrùndì akbaru min kọ́líkìkùn ọlọ́run dídá sẹ́mà àti ilẹ̀ ẹlẹ́yìí ó tóbi ju dídá yìí lọ mélòó ni dá yín báwo ni dá yín ọlọ́run á dá sẹ́mà yìí ó tún dá ilẹ̀ ẹlẹ́ ó kó àwọn àmì sójú sánmà ó kó àwọn àmì sórí ilẹ̀ ẹlẹ̀ ẹni tó dá gbogbo e tó tóbi tó báyìí ìdó tóbi tó lọ́wọ́ ọba dá sánmà àti ilẹ̀ ẹlẹ̀ ó wá fẹ́ dá ọmọ èèyàn kan ẹ wá ló ń lọ ọmọ fọlọ́hún hmm? ọmọ èèyàn tí ó náà máa sùn tí ó máa tọ̀ tí ó máa yàgbẹ́ tí ó máa ṣe ni o tí nira ó máa ṣẹlẹ̀ sí ẹ wá ń sọ pé òní ó ṣe kí ni òní ẹ̀jọ̀ lọ́hùn ṣé dídá ló àwọn fẹ́ gbẹ́ nìyẹn ló wá ní ọlọ́run láàánú ni ẹ ṣé dídá tọ́lọ́run fẹ́ dá ẹ nìyẹn sóhun ló máa ní ọlọ́run lára dídá lọ́rọ̀ fẹ́ gbẹ́ nìyẹn ẹ tọ́yẹ tó dá ní tó tóbi jù lọ ẹ tó dá ní tó tóbi jù lọ tẹ́lẹ̀ kankan ò lè dárú ẹ̀ láyé nǹkan tíntín ní tí ò wá tó nǹkan tó wá fẹ́ da tá à ń da látara àtọ̀ tá à ń da látara nǹkan tí ò tó nǹkan ọ̀ wá fẹ́ da àwa ní nǹkan tí ò tó nǹkan yẹn tí ò tó sánmà tí ò tó lẹ́lẹ̀ ní ti tóbi ní dídá tí wọ́n á sọ pé náà ah, á sọ pé òun wà lọ́mọ ọlọ́run ẹ́ ọlọ́run eléyìí ní pọ́ìntì ẹlẹ́ẹ̀kejì táwọn afáà sàlàyé fún wa pé ọba tó wà tó ní agbára láti dá sánmà àti lẹ́lẹ̀ ṣé ẹni yẹn tó wá fẹ́ jẹ́ ọmọ yẹn ni ò lágbára àti lè dá ló fi wá fẹ́ kọ́ jẹ́ ọmọ òun ni irú ìròrí wo nìyẹn ẹlẹ́ẹ̀kejì nìyẹn ẹlẹ́ẹ̀kẹta tọ́lọ́wọ́n ọba tí àwọn apá tó yọ jáde ní ọ̀rọ̀ ọlọ́run wá ká fún wa òun náà ni ọlọ́run ọba ìdákọ̀dọ̀ fa lọ́la òkun fàyàkú bá bẹ́ẹ̀ ṣe àwọn kan bẹ́ẹ̀ gbá yóò kà sọ pé kún ẹ̀gbẹ́ ìgbà ọlọ́run bá dá pé máa bẹ́ẹ̀ sì bẹ́ẹ̀ àwọn ni ọlọ́run dá tó jẹ́ àwọn dá alẹ́ mọ́ sọ ìjọba àwọn bá dá pẹ̀lú kú fàyàkù ọ̀pọ̀ lọ́rẹ́rẹ́rẹ́ tí o ló kà tí wọ́n bá kàn ní kú fàyàkù kó rí bẹ́ẹ̀ ó sì rí bẹ́ẹ̀. ọlọ́wọ́ bá wá ló wá ṣe yí pé tó bá bẹ́ẹ̀ sọ yí pé kí nǹkan kó máa di nǹkan tí ó máa di nǹkan yóò sì máa di lójú ẹsẹ̀. ṣé ọlọ́run yẹn dáhùn á sọ wípé kọ̀ wá kápá bí kò sọ pé ọmọ yẹn kọ́ wá sọ pé òun fẹ́ bí ọmọ káwa ni kò ní sọ pé kíkíní ìrò rí bẹ́ẹ̀ kó sì máa rí bẹ́ẹ̀ bóyá ọlọ́run ti dá jésù àṣàlàyé fún wa nù ọlọ́run káwọn gbé kún fàyà kún bó ti dá ádámà tọ́nà sí fún fàyà kún sí ó mọ ádámà lẹ́lẹ̀ pẹ̀lú yépẹ̀ ọlọ́run ní kí ó máa di pé kí ni ọlọ́run ọba fi pẹ̀lú yépẹ̀ ọlọ́run dẹ̀ fáìmì sí lára ẹ̀mí tí ń fẹsẹ̀ nìkọ̀ọ̀kan ara ń lọ fẹsẹ̀ lára ọlọ́run kó máa kí yépẹ̀ yẹn máa di gbogbo bọ́dì tí àwọn náà ní ọlọ́run ọba ní kíkún kó di bọ́dì yìí Isa ọlọ́dẹ ni kí Jibril lò pati kọ́ fẹ́mi sí la kó dẹ́ máa sí kó mẹ́tò gbọ́dọ̀ bẹ́ẹ̀ so kó bẹ́ẹ̀ àkùn ìdánwò bá fi dànù tọ́lọ́ yẹn ni wọ́n á sọ pé ọmọ kí ló fẹ́ fi ṣe tọ́lọ́ ọba fẹ́ pọ̀ sí ni pé mo fẹ́ ká kẹ̀kẹ́ mi ẹ ẹ tó fẹ́ bímọ nísìn òun fẹ́ kó wọn pọ̀ sí ọmọ èèyàn ni wọ́n fẹ́ bímọ tó fẹ́ kó wọn pọ̀ sí ọmọ èèyàn ló fẹ́ ní fámìlì tí ó fẹ́ kó wọn pọ̀ sí tọ́lọ́ wọn ọba sónídìí púpọ̀ ni ká sọ pé bímọ sọlọ́run ọba sọyẹ ni tó wá ní pé tí n bá bí ọmọ àwọn ọmọ yóò lè máa assist mi pé tágbára bá tiẹ̀ fi má tiẹ̀ fẹ́ tá agbára bá fẹ́ lọlẹ̀ nígbà ọba yá so àwọn ọmọ yóò lè gbé mi nígun ọ̀wọ́ òdìjágbára lọlẹ̀ lẹ̀ ṣe lọ́lọ́run ọba ni kí ló fẹ́ fi ṣe sàbí ń wẹ́n tí ó ràn lọ́wọ́ pé èyí tí mò ń ṣe yìí ó ti fẹ́ máa pọ̀ jù táwọn ọba tún dé náà yóò tún máa kún mi lọ́wọ́ àjọ máa ṣe hm? kí lọ́lọ́ba fẹ́ fi níìdì ọmọ wà bẹ́ẹ̀ pé nǹkan kan ò lè kálágara ní sánmà àtìlẹ́lẹ̀ ẹ̀rí ẹlẹ́ẹ̀kẹta nìyẹn ẹ̀rí ẹlẹ́ẹ̀kẹrin òun náà ní pé tá a fà mú wa òun náà ní wípé ẹni tí ó bá bí ọmọ gbogbo yẹn ti mà náà ni pé yóò ní àárí bàbá àárí ìyá àádẹ́rì kí ni àárí ọmọ ṣé tàwa ni ìyàwó ọlọ́run tó lọ́n tẹ́ sọ pé ìyàwó ọlọ́run ni tó fi bímọ làwọn bá fi ní ara dìdìrín tí ń bẹ lọ́dọ̀ àwọn tó ń jẹ́ àwọn nàṣọ́rọ́ ṣé wọ́n wàá sọ pé Mariam níyàwó ọlọ́run ni tó wá bí ọmọ alẹ́lẹ̀ hmm? fún ọlọ́run ọlọ́run wá jẹ́ bàbá Mariam náà wá jẹ́ ìyàwó ọlọ́run pé wọ́n ní tí ọba níyàwó irú jínsù rẹ̀ náà ni ó jẹ́ ìyàwó rẹ̀ so ṣé Mariam náà wá jẹ́ ọlọ́run káwọn àjọ ṣe déédéé ọlọ́run wọ́n wá bí ọlọ́run náà lẹ́lẹ̀ ọlọ́run wá jẹ́ mẹ́ta hmm? so látara bẹ́ẹ̀ nǹkan tó takò làákà ìpọ̀ ni èrè àwọn kan mẹ́rẹ̀ẹ̀rin yìí òun náà ni eh, Ibn Qayyim tí wọ́n ṣàlàyé fún wa ẹ̀rẹ́lẹ̀ karùn-ún òun náà ni pé kò sí tọ́lọ́wọ́ bá ọmọ ní sánmà àti lẹ́lẹ̀ kò sí tọ́lọ́wọ́ bá ọmọ ọlọ́ba wa ń sọ ìwé kalẹ̀ fáwọn ànábí ọlọ́wọ́ ba ó ń fún wa láwọn ìmọ̀ tọ́gbọ̀ nínú ẹ̀ ọlọ́ba wa ń dì náà pé wọn ò bímọ nínú ẹ̀ sọ wà lọ́wọ́ ọmọ ọmọ ọ̀hún ọlọ́run bímọ ọ̀hún sọ pé kò ní mímọ̀ nìyẹn ó sì àfitì àìmọ̀kan ọlọ́run ọlọ́run ló wò bímọ wọ́n ṣàfihàn ìmọ̀ kan sọ́dọ̀ ọlọ́run yà àlọ́ bímọ ọlọ́run sì sọ bẹ́ẹ̀ ní gbogbo òwe pátá yẹn lẹ́tọ̀ ní àwọn ànábì ọlọ́run ìwọ wa ni ah ọlọ́run yìí àlọ́ bímọ so látara bẹ́ẹ̀ lára àwọn àṣìṣe táwọn ọmọ èèyàn ṣe ni so ẹ̀rí tá a kà àwọn kẹta kàálẹ̀ lẹ́yìn inú kùránì náà ló ti wá a lọ sínú sọ́tún àni am Quran six aya one hundred àti one hundred and one a máa rí ẹ̀rí mẹ́rin níbẹ̀ sọ ẹ̀rí mẹ́rin òun la máa rí ń bẹ̀ sọ ọlọ́run bá ń ṣàlàyé fún wa nínú sọ́tò àni am kùránì orí kẹfà àyà one hundred ọlọ́run bá ń ṣàlàyé fún wa níbẹ̀. ìjàlú lílá ìṣòro ká àlejò náà ọ̀pọ̀lọpọ̀ òun. ọlọ́ni ẹ wo dìdìrín àwọn ọmọ ènìyàn wàjà àlù ṣúra ká à wàjá alu àlìjínà ṣúraka àlìlà ọlọ́ni ẹ wo dìdìrín àwọn ọmọ ènìyàn àlìjànú òun ni wọ́n wá sọ di fámílì ọlọ́run wọ́n ní àti ọlọ́run àti kí sọ wọ́n wá lọ mú àlìjànú wọ́n ń dà á pọ̀ mọ́ ọlọ́run níbẹ̀ yẹn ó lè túmọ̀ pé wọ́n ń ṣe ìbáàdà fálìjànú àdẹ̀sàlàyé fún wa pé àwọn kan sọ pé ọlọ́run àtàwọn àlìjàn ni wọ́n jọ ní nọ́sàbù wọ́n jọ ní fámìlì pọ̀ so ọlọ́run ẹrú dìdìrìn tọ́lá bá dìdà pọ̀ máwọn eléyìí tó ń jọ wà pa àwọn náà ti dọ́lọ́ náà nù ọlọ́run ìjà alùlílá ìṣúraka àrùn. wà á kọ́ ọkọ̀ wọ́n àlíyà ọba tó ṣe pé òun lọ dá wọn wọ́n sì tún ṣe báyìí ọba tó dá wọn wọ́n wá lọ fi wé àlìjàn lọ wọ́n wá ká àlìjàn lọ pẹ̀lú ọlọ́run ọlọ́ni ẹ kọ́kọ́ wọn bá nọ́ọ̀mù. ọ̀gọ̀rọ̀ kú láhùn bá ní náà bànà tí ń bí wọ̀nyí ọlọ́ni wà kọ́ ọkú láhùn ọlọ́ni wọ́n wá lọ fabricate ọlọ́ni wọ́n lọ oúnjẹ fọ́lọ́hún ọba bàníínà wọ́n parọ́ mọ́ lọ́hùn nípa ọmọ wọn lọ́lọ́hún ọba ní ọmọ ọkùnrin. wọ́n lọ́lọ́hún ọba ní ọmọ obìnrin bilgeri ilmi láì sí wọn tí wọn ò ní ìmọ̀ kankan tí wọn ò ní evidence kankan náà lè mú jáde báyìí tó fi sọ bọ́ lọ́wọ́ bá ọlọ́mọ ọkùnrin àbọ̀lọ́mọ obìnrin náà. subhanahu wa ta'ala amma yasifun. gbọ́dọ̀ ojú wọn náà gbọ́dọ̀ máa sọ nìyẹn ọlọ́run subhanahu mímọ́ ọlọ́run ọba wa ta'ala amma yasifun ọlọ́run ọba ga ju amma yasifun ju tí wọ́n fi ń ròyìn ọlọ́run yẹn lọ ọlọ́run tóbi jù bá ń lọ kí wọ́n ròyìn ọlọ́run ọba pẹ̀lú nǹkan báwọn ọlọ́run bá kó ẹlẹ́tí yẹn máa ròyìn pẹ̀lú ẹ̀ kí lọ́lọ́run náà mú. badi'u samawati wal ard. alákọ̀ọ́kọ́ nìyẹn wọ́n ní badi'u samawati wal ardi lọ́lọ́run ọlọ́run tó mú sánmà àti lẹ́ẹ̀lẹ́ wá tẹ́lẹ̀ kan ò mú rú ẹ̀ wá ìwé ẹgbẹ́ gbá sánmà àti lẹ́ẹ̀lẹ́ rẹ̀ kí ló kù tí ò lè dá ọlọ́run kí ni ọ ẹni tó dá sọ́mà àti lọ́ọ́lẹ̀ tó jẹ́ pé nìkan kan ò lè dàrú ẹ̀ tẹ́pẹ́ òun lọ jẹ́ ẹ̀dá tó tóbi tí nǹkan kan ò tóbi tó kí wọ́n láwọn fẹ́ dá tẹ́pẹ́ lọ́sọ̀ pé fẹ́ bímọ. ọlọ́run kí ni ọ. àná walam takun lahu sahiba. ọlọ́run àná yakunu lahu waladun bọ́ọ̀ ló ti fẹ́ bímọ ọlọ́run tó dá sọ́mà àti lọ́ọ́lẹ̀ wàlàm tẹkùn láwù sọ́ọ̀hìbà tó lè jẹ́ pé ọlọ́run ọba yẹn lám tẹkùn láwù sọ́ọ̀hìbà ọba tí ò níyàwó ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì yẹn ẹni tí ó bá bímọ ó níyàwó ọ̀rọ̀ wàlàm tẹkùn láwù sọ́ọ̀hìbà ibo ló ti ríyàwó fọlọ́run tó fẹ́ ṣàfihàn fọlọ́run náà. ẹ̀rí ẹlẹ́ẹ̀kẹta ni wà kọ́ lakọ̀kún làṣẹ́yìn ọlọ́run yẹn pé òun ló dá gbogbo nǹkan pátá yẹn gbogbo nǹkan ẹ̀dá ọlọ́run ni wọ́n jẹ́ ẹ̀dá wa dá gbogbo nǹkan kò wá nílé dá nǹkan tí ò tún kan ọlọ́run yẹn náà kí ni ọ̀wọ́ wá. ọba yẹn pé gbogbo nǹkan pátá yẹn ló mọ̀ kò wá ní mọ̀ pé òun bímọ kò wá ní sàlàyé fáwọn ànábí ọlọ́run ọ̀rẹ́ gbogbo nǹkan lọ́mọ kò wá ní màpọ̀ ń bímọ kò wá ní sàlàyé fáwọn ànábì ọlọ́run ẹ̀rí mẹ́rẹ̀ẹ̀rin náà àrí márùn tá a mú wa nù ẹ̀rí kan tó tó wà ń tó tó kù yẹn ni sọ́ọ̀tù Mariam tá n ká igangan sọ́ọ̀tù Mariam tá n ká lọ́wọ́ igangan so ẹ̀rí ń so aya thirty five níbẹ̀ yìí so ọlọ́run bá gangan ó ti ṣàlàyé àyà thirty five ní sọ́tún mariam ten kan. àkànnà lílàhí ayé yàtàkìlà mi wàlàdé sọ̀rọ̀ hànà. ọlọ́run ní kò lẹ́tọ̀ọ́ fọlọ́run ọba kó ní ọmọ ìgbàdàn sọ̀rọ̀ ìsá ọlọ́run kò lẹ́tọ̀ọ́ fọlọ́run kò bímọ ṣùgbọ́n àádọ́ nínú fọlọ́run ọba náà tó gbẹ́nu súrà ọlọ́run ti ṣàlàyé ìsá bó ti bẹ̀rẹ̀ bí wọ́n ti bí ọlọ́run ti ṣàlàyé bẹ́ẹ̀ tẹ́ẹ̀ fi ní ìpè lọ́lọ́run ọ̀rọ̀ kò lẹ́tọ̀ọ́. màkàna lílàyé ayéyà takìlà mi wàlàdì sọ̀rọ̀ àná. ọlọ́run ni kò lẹ́tọ̀ọ́ fọlọ́run ọba kó lọ jẹ́ ní tí ó ní ọmọ bímọ fọlọ́run ọba náà ọlọ́run lè lọ́mọ láéláé náà. ìlà kọ́dọ̀ àmúrà fáyín nàmá yàkúrú láwùjọ kọ́yàkúrú ọlọ́dọ̀ ẹgbẹ́ ìdá kọ́dọ̀ amúrọ̀ tó bá parí àlámọ́rí kan tó fẹ́ yanjú ẹ̀ fàyín náà máa yakuru láwùn kú fàyàkù nítorí àwọn bó kàn sọ fún kinní yẹn ni pé kó rí bẹ́ẹ̀ yóò sì máa rí bẹ́ẹ̀ nítorí sọ fún isa lásán nù kó kàn rí bẹ́ẹ̀ tó yẹ gbàdúrà sàlàyé isa tán bó ti sọ nù pé ibi tá a fi dá isa lánà ibi tí isa bọ́ sínú kú fàyàkù lásán ẹ wá sọ di kinní ọlọ́run wa nìyẹn so mẹ́ta ń bẹ́ẹ̀ ọlọ́run bá kó mẹ́ta pọ̀ nínú swatu bakọrọ quran two aya so one hundred and um, sixteen at one hundred and seventeen so swatu bakọrọ so kaka yẹn náà so tolu náà ti mú ẹ̀rí ibẹ̀ wá so one hundred and sixteen nínú swatu bakọrọ so àti one hundred and uh, seventeen ọlọ́ni wà kọ́ọ̀lù tọ́kọ̀. ọlọ́ni àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí wọ́n sọ wípé ọlọ́run ọba ìtọ́kọ̀dà wà ládàáni ọlọ́run ọba bí ọmọ. ìwọ́n náà ti rí gbólóhùn tó mọ̀ sọ tọ́lá bá bá ti ń sọ̀rọ̀ yẹn wo tọ́lá bá mú wá ń bẹ̀ ìwọ́n náà bá wà ní àwọn mùtàkì ọgbọ́dọ̀ sọ gbólóhùn yìí bó bá yẹn nìkan ti ń píìsì tó ń sọ bí àwọn gbólóhùn yẹn jáde ní tí wọ́n sọ ni subhanallah subhanallah mímọ́ ọlọ́run náà. Bal lahu ma samawati wal ard. ọlọ́lọ́gbọ́n òun ló ní gbogbo tí ń bẹ́ ń sẹ́mà àti ilẹ̀ ẹlẹ̀ òun ló dá wọn òun ló ní wọn ní kọ̀ǹtró wọn so ní ọ̀wà sí kíni o ẹ̀rí alá ẹ̀rí nù so ní ọ̀wà sọ pé kíni o ní ọ̀wà sọ pé òun fẹ́ bímọ kí ló fi ṣe ó rí pọ́nmọ́ rẹ ti di kọ̀ǹtrólà náà nìyẹn ọmọ rẹ náà ti di kíní nìyẹn òun náà ti dẹ adẹ́dá nìyẹn òun náà ti di kíní nù ẹ̀ ni ní gbogbo ilé ayé nù náà ọlọ́run kúrò lọ́wọ́ kọ́ nìtú gbogbo tí ń bẹ láyé pátá yanyan wọ́n ń tẹ̀lé ọlọ́run ni ọmọ ó sì fẹ́ ṣe fanda níwájú bàbá rẹ̀ tí gbogbo yẹn bá ń tẹ̀lé bàbá nígbà mi ọmọ sọ pé ah ẹ̀bẹ́ yẹn lẹ́bi òkú lè pa mí so <laughs> so yóò wà mí tí bàbá so nítorí bàbá lè ṣe fún gbogbo àwọn tó ní ti ń darí wọn kò lè ṣe bẹ́ẹ̀ fún ọmọ ní kíni so ọlọ́run gbogbo nǹkan wàrà kúlù láwù kọ́ ni tún gbogbo ọ̀nà ń tẹ̀lé wọn ọlọ́run kí ni. bàdíhù samawati wal ardi. ẹ̀rí ẹlẹ́kejì bàdíhù samawati wal ardi ọlọ́run ọba ló sọ pé bàdíhù samawati wal ardi ọba bẹ́ẹ̀ pé òun ló mú sánmà àti lẹ́lẹ̀ síbẹ̀ tó tóbi tó báyìí tó dá nǹkan tó tóbi tó báyìí sóun ni wàá nílé dá nǹkan kan tí ó wàá sọ pé kọjọ́ ọmọ fóun náà. وإذا قضى أمرا فإنما يقول له كن فيكون ọlọ́ọ̀ni ọba ló ṣe pé ìdákọ̀dọ̀ amọ̀ràn ẹlẹ́ẹ̀kẹta fàyínàmá yakúrú la òkun fa. ọlọ́wọ́ ọba ló ṣe pé ó kàn sọ pé kún fàyàkùn tubatuba tubatuba tubatuba fẹsẹ̀ nǹkan ní kíló aláwọ̀ fẹ́ dá tí ò ní lè dá nítorí dá yìí sá so ẹ̀rí márààrún nìyẹn táwọn afáàmù wa láti náà kọ́ ni kẹrin mẹ́rin bẹnu sọ́tà ní am ẹ̀yọ kan ó wà ní sọ́tò lẹ̀ kíni ọ̀hún sọ́tò mọ́ríyà ìta tó ń kà lọ́nà àwọn ìta ń kà lọ́nà ó ní àwọn amú àwọn ẹ̀rí náà wà ń gbogbo wa náà ẹ̀rú ọlọ́run la jẹ́ ẹ̀rí wà ń bẹnu sọ́tò mọ́ríyà mi ṣùgbọ́n mẹ́ta ọlọ́run bá dá akọ nínú sọ́tò bákọ́rọ̀ bí ṣùgbọ́n bí a bá ti ń rí ibi tọ́lọ́ bá ti ń sọ àmì ayé nílò ọlọ́run ti sọ àyè tó pọ̀ ní kùránì sọ àwọn ẹ̀rí márùn ni ó máa ṣe kí o ni ó máa ráǹdì lórí ẹ̀ láti kébà àwọn afá àti ṣe istibatu jáde so látara bẹ́ẹ̀ àwọn afáàn ṣàlàyé fún wa so pé gbogbo nǹkan ẹ ti bá ń pọ pé ọlọ́run ọba bí ma ó ń bú ọlọ́run ni gbólóhùn tó lágbára ní tá a bá ti ń gbọ́ kí a máa mọ̀ wípé a gbọ́dọ̀ máa jẹ́ ẹni tó ṣe wípé a máa tẹ́tí gbọ́rú gbólóhùn bẹ́ẹ̀ tá a bá ti ń gbọ́ gbólóhùn tí ó máa jáde lẹ́nu wa ni pé subhanallah subhanallah òun náà ni gbólóhùn tí ó gbọ́dọ̀ máa jẹ́ ẹni tí ó máa jáde ní ẹnu wa ọlọ́ni wa máa yá ń bá gbé. wàá yá ń bá gbé nírọ̀ àmàlẹ́ ayé tọ́gídà wàládá. ọlọ́ni kò lẹ́tọ̀ọ́ ọlọ́ni kò lẹ́tọ̀ọ́ fún ọlọ́run ọba tí ń ṣe arahman kọ́ wá jẹ́ ẹni tó ṣe yí pé yóò wà ní ọmọ kò lẹ́tọ̀ọ́ rárá kò lẹ́tọ̀ọ́ fọlọ́run ọba tí ń ṣe arahman kó wá jẹ́ ẹni tó ní ọmọ náà ọlọ́run ní ìhùnkùnù máa ń fi sàmáwáàtì wàlà àrùdì ọlọ́run ní máa kúlù máa ń fi sàmáwáàtì wàlà àrùdì ọlọ́run ní gbogbo ohun tí ń bẹ ní sánmà àti lẹ́ẹ̀lẹ̀ wọn ò jẹ́ nǹkan kan ju pé kí ni o. ìlànà ọlọ́run ní gbogbo wọn pátá yanyan olùwádọ́ ọlọ́run ọba tí ń jẹ́ arahman lẹ́yìn tí ó jẹ́rú ni wọ́n kó sẹ́ni náà ni wọ́n ti ṣẹ̀rú ẹrú ni gbogbo wọn pátá yanyan lọ́dọ̀ ọlọ́run ọba nusatu nisa Quran four ayah one hundred seventy two suratu nisa sọ̀rọ̀. So, aya one hundred and seventy two Quran four ọlọ́run bá ń ṣàlàyé fún wa àwọn táwọn èèyàn ń pè lọ́lọ́run wọ́n pe isa lọ́lọ́run wọ́n pe àwọn màláì àwọn pe lọ́mọ ọlọ́run wọ́n pe àwọn màláìka wọ́n pe wọ́n ní ọmọ ọlọ́run ọlọ́run bá wa ń ṣàlàyé fún wa wípé gbogbo àwọn eléyìí ẹrú ni wọ́n jẹ́ lọ́dọ̀ òun ọlọ́run láéláé. ọlọ́ni isa Isa, láàyè stẹ́ńkìfà kò lè lagídí ayẹ̀kúnna abdalila ipe ewu òkì ìṣẹ̀rú ọlọ́run ọlọ́run jésù bọ̀rọ̀ sẹ́bọ̀ yìí ẹ̀rú ọlọ́run ni tí ó sì méjì bẹ́ẹ̀ so àwọn èèyàn náà wọ́n tún wá kó wọn kó lórí jésù àwọn náà sọ̀rọ̀ àwọn ọmọ ọlọ́run gbogbo wọn wá jésù gbòòrò sọ pé òun ìṣẹ̀rú ọlọ́run àwọn tó wá dé tó wá lágbára tó wá tóbi tán yányá náà ọlọ́run kẹ́ni. wàhálà ìmọ̀lá ìkàtúntò mọ̀kànlọ́gbọ̀n ṣíríkà tó yẹ pé a mú wọn súnmọ́ àwọn ọlọ́run ọba tí wọ́n súnmọ́ àwọn ọlọ́run ọba tó yẹ pé tó tún gbóhùn ọlọ́run báyìí ọlọ́run wọn ò tó bẹ́ẹ̀ kí wọ́n sọ pé àwọn ìṣerú ọlọ́run kí wọ́n gbé prestige táwọn níyẹn pẹ̀lú súnmọ́ ọlọ́run kí wọ́n wá láwọn ìṣerú ọlọ́run wọn ò tó bẹ́ẹ̀ ọlọ́run kí wọ́n máa yẹ olórí wa máa yẹ stenkip ani ibà àdàtì ì ẹ ń bá lọ lagídí tọ́lọ́hún ìṣẹ̀rú ọlọ́run tọ́lọ́hún ìṣẹ̀rú ọlọ́run òun ò ní sin lọ́hún òun ìṣẹ̀rú ọlọ́run òun ọmọ sí nǹkan mí dáyàtọ̀ sọlọ́run ọlọ́run kí ni ọlọ́run tó ṣe gidi máa ń ká ètò gbúdé ní ààrẹ mi ọlọ́run ẹ má ọlọ́run sì mí lẹ́rú ọ̀dà sọ. ó sì ń dẹ́lómi ìṣẹ́rú ẹlòmí ọ̀ràn ń ṣe yóò sì bá ṣẹ́rú yóò bá ṣe yóò bá ẹ bá ara ẹlòmí ọ̀mà bẹ̀ǹṣẹ́ ẹlòmí tó jọ ọ̀gá tó jù lọ níbi iṣẹ́ yóò tó ránṣẹ́ ṣé ìṣẹ́rú fún un sọ lóun á lè jẹ́rú ọlọ́run sọ etí ọ̀wà tọ́lọ̀ ni wọ́n jẹ́rú fún sọ wọ́n kọ ìjẹ́rú fọlọ́run ọwọ́ à ń lọ jẹ́rú fún tí ọ̀tọ́lọ́run so ọlọ́ni wa ṣe aṣúrùhùn ilé ìjẹ̀mí. ọlọ́ni gbogbo ọlọ́wọ́ wọn kojú lórí kìámọ̀ tí ó fi àjẹ́ wọn tí ó sì méjì bẹ́ẹ̀ so ọlọ́run kan fi rinlẹ̀ fún wa ń láti jẹ́ bí mọ̀ wípé àti màláìkà ni o àti ni o gbogbo wọn pátá yányán so nínú sọ́tún Quran twenty one aya twenty six àti twenty seven ọlọ́run ọba ṣàlàyé fún wa nípa pé kálíbà mọ̀ pé àwọn màláìkà sọ Quran twenty one aya twenty six àti twenty seven ọlọ́run bá ń ṣàlàyé fún wa ọlọ́run ní kí ni. ọ̀kọ́lù rahman wàládà. olórí àwọn ènìyàn kẹ́ wọ́n sọ wípé ọlọ́run bá ti ń ṣe arahman wọ́n lọ́lọ́run bá bímọ. Ah! ọlọ́run ní mímọ́ ọlọ́run èmi ọmọ ah! subhanallah ọlọ́run mo kórìíra lẹ́yìn náà. bẹ́ẹ̀ ni ìbàdàn kẹrọ mú olóòní àwọn màláìka ìbádùn mùkúrọ̀mùnù ni wọ́n àwọn tí wọ́n ń sèmi ọlọ́run tí mo kà pa wọn lé ni ọlọ́run wọ́n èrè ṣe ọmọ ọlọ́run wọ́n kà mọ́ ṣe kí ni o mo àwọn tí mo pọ́n lé lásán ni wọ́n ọlọ́run kí ni. láàyè síbi kùn náà obìnrin kan ọlọ́ni láàyè síbìkú na ubìlì kan òòlì ọlọ́ni àwọn tí wọ́n jẹ́ àwọn màláìka wọn ò sọ̀rọ̀ síwájú pé ọlọ́run báyìí ni kò ṣe wọn sọ bẹ́ẹ̀ fọlọ́run rí àwọn ah, màláíkà ẹ ò tó bẹ́ẹ̀ rárá láàyè síbi kú na ubil kọ̀wé wọ́n máa retí ọ̀rọ̀ ọlọ́run ni ọlọ́run ni ọyọ̀ dápé kí wọ́n sọ̀rọ̀ ọlọ́run bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ kọ́ sọ pé ẹ̀mí náà mo ní nǹkan tí mo fẹ́ sọ sí i ah. láàyè síbi kú na ubil kọ̀wé ọlọ́run wọn ò tó bẹ́ẹ̀ kí wọ́n wá sọ̀rọ̀ wájú ọlọ́run màláíkà ò tó bẹ́ẹ̀ yọ gbọ́dọ̀ lọ́mọ sọ fún mi kọ́ without complaint tí o bá ọ̀sán bí nǹkan kan náà nam olùwà wọn bí amúrí ìyá àmàlù pẹ̀láṣẹ ọlọ́run làwọn màláìka fi ń ṣe gbogbo ohun tí wọ́n ń ṣe wọn ò tó ṣe kankan lẹ́yìn ọlọ́run àmàláìka nù ọlọ́run àṣẹ ọlọ́run òní nusratu sukuru ọlọ́run fẹ́ sọ̀rọ̀ ti isa fún wa nusratu sukuru Quran forty three aya fifty nine ẹrú ni isa gẹ́gẹ́ náà fún ara rẹ̀ so Quran forty eh, eh, forty three ayah fifty nine suratu Zukhruf ọlọ́fẹ́ sọ fún wa yìí pé isa tẹ̀ ń wò yẹn gangan náà ẹrú ni tí ò sí èméjì ń bẹ̀ náà. ìwà ilá àbídò ni a ní àmà àlẹ́ yìí. ọlọ́run ọba níbẹ̀ tí wo jésù yẹn ibi wà ilá abudun oníwà yẹn lọ bá ẹrú ni tí ò sí èméjì ọlọ́ni eh, àbámọ̀ kálátókè lórí táìmù ni ọlọ́ni ẹrú ni ọdún arílókè níbi àyà fifty seven wàhálà mádùn rí babúnú mọ́ríyàmà masàlá. torí babúnú mọ́ríyàmà masàlá ìdá ìdá kan mú kàmí ni òun yẹ sí tó. tí wọ́n bá ti lọ fi ibnu mariam ṣàpèjúwe fún àwọn ará maka àwọn ará maka wọ́n bá sọ bẹ́ẹ̀ eléyìí lọ́fẹ́ fi ṣàpèjúwe fún ẹ tí wọ́n ń sìn lẹ́yìn ọlọ́run àwọn náà dẹ̀ ń sin òòsà lẹ́yìn ọlọ́run kí wọ́n á ní abẹ́ fẹ́ máa sọ fún wa wàkọ́ọ́lù wọ́n ní òsàtiwa níbẹ̀ lóore ju jésù kẹ́ lọ láàrin wọ́n sì wọn náà wọ́n lẹ̀ sí òsàtiwa àwọn ọ̀dà àwọn tún àwọn àwọn kẹfìrí báwọn tún ti ṣe tiwọn nù <laughs> kí ni mà á dọ́rọ̀ bú wùlákà. mà á dọ́rọ̀ bú wùlákà ìlà jàdàlá. ní mo mú ẹ̀sánpù wa kó má sọ nípa jésù fún ọ ìlà jàdàlá wọ́n máa jiyàn ní pé òòsà jùlọ ni àwọn kan wọ́n tún máa takò ni ní tiwọn àwọn ò tún sọ ah so báyìí ó ń kọ́ ọmú kọ̀ sí mu. ọlọ́ni àwọn èèyàn yìí wọ́n máa já tiwọn ni wọn ò ní gbà ara àwọn àwọn mùsùlùkù tiẹ̀ kọ́kọ́ takò bí àwọn Yẹhudi náà ti takò níyẹn pé kí ni jẹ́ bẹ́ẹ̀ kò sí ti jẹ́ kí náà ọlọ́run kí ni. ìnùwà ilá bìtúni àní àmúna àlẹ́ yìí. ọlọ́ni ìnùwà ilá abùdùn ọlọ́ni kò ju ẹni tó ṣe wípé lọ ẹrú kan ni ẹrú kan àmì amúna àlẹ́ yìí ọlọ́ni àkànṣedẹ̀kùn fún ni àṣedáadáa fún aṣoore fún bẹ́ẹ̀ làwọn yẹn lónìí ẹ̀dẹ̀ kan dáwọn bá kàn sóore fún ó jẹ́ àfọ́jẹ́ nǹkan wọ́n dẹ̀bẹ̀rẹ̀ sí máa rọ́ọ̀fù sí wọ́n máa dákọ̀ ẹbí àdúrà ẹni tó gbé ọlọ́run kan sóore kan fún òní wọn máa fi sàdúrà ọlọ́dọ̀ lójú àdúrà kọ ọwọ́ máa dákọ̀ ṣéèkù kan pé òní kọ́ gbàdúrà rẹ̀ ọwọ́ máa kì í ó máa yìn ṣé dọ́lọ́ fi ń gbàdúrà èèyàn nu àbí kó o máa bẹ́ lọ́ngbẹ̀gbẹ̀ direct ọlọ́ni inú wa ilà abdul ní amúnà rẹ. ọlọ́ni ẹrú lásán ni dáwọ́ ọlọ́run ọba ṣègbẹ̀kùn lé lórí ẹrú lásán ni ọlọ́ni kí ni. ọ̀jà aláwọ̀ masala lẹ́fàní Isra'il. ọlọ́ni àkànṣe ní nǹkan àkọ́sí nígbà ní Isra'il pé ẹni yí ẹ máa imitate ẹ tẹ́ ẹ bá fẹ́ jẹ́yàn dáadáa. ìwà tó bá ní ẹ sí ìwà rẹ̀ ní tá a fẹ́ kẹ́ ẹ sínú kì í ṣe pé kẹ́ ẹ pè ní ọmọ ọlọ́run àfi kẹ́ ẹ máa sìn nìkan tá a Isa gẹ́gẹ́ ní sọ́tún Mariam tá nka ń kà ní tààtì mẹ́ òun gẹ́gẹ́ fún ara rẹ̀ ló fẹ́nu ara rẹ̀ ọba ọba tí èkúrọ́ ó nígbà tí bí ni kí ló sọ bí Mariam tá olóyè oníkọ́ọ́lá ìmí abdullahi ntòsọ ni pé ah èmi tẹ́ ń wo yìí ẹ̀rù ọlọ́run ni mí ẹ̀rù ọlọ́run ò ní mí kí lọ́lọ́run ṣe fún ẹ. Ah. àtàní àìkítà. ọlọ́run ṣe mí ní rọ̀ṣùn ó fún mi níwèé kí n máa jíṣẹ́ fún yín kẹ́ imitate lásán èèyàn máa imitate àwọn òjíṣẹ́ ọlọ́run èèyàn èsì òjíṣẹ́ ọlọ́run èèyàn èsì àwọn òjíṣẹ́ ọlọ́run kọ́ alámọ̀bí lọ́ọ́ fẹ́ máa sìn ọ̀ǹtàn ààrẹ jẹ ni ọ̀dà àgbọ̀dọ̀ ah, pàánà bíi ni ọ̀wá ń ṣe tó ẹ pọ́lọ̀ òun ni ó ṣe fún ọ̀n tán ààrẹ jẹ́ ni ọ̀dà ah, ìfẹ́ àná bíi ni mo ní so ah, wọ́n sọ bó ti nífẹ̀ẹ́ rẹ̀ fún ọ wọ́n sọ bó ti nífẹ̀ẹ́ rẹ̀ fún ọ àtà ni àlùkìtà. àtà ni àlùkìtà. ó fún mi ní kí ni ìwé kí ló dún àṣẹ. wájà alani nàbí yá. wájà alani nàbí yá ó dẹ̀ sẹ́mi lánàá bí ọlọ́run nítorí lọ́ọ̀bì ní kẹ́kọ́ sí ẹ̀mí ẹ̀ kìí ṣe wípé káwa torí wípé ntọ́lọ́wọ́ ntọ́wá ní káwa torí ẹ̀ káwa sọ wípé àwa sọ pé ah ó ti wá di kíni ọ ó ti wá di ọlọ́run àlẹ́tọ̀ọ́ kágbẹ́rú ẹ̀ wò ó ti wá di ọlọ́run ọlọ́run ọba tóbi ju ìsà lọ ọlọ́run ọba tóbi ju ìyá ìsà lọ gbẹgbẹ àyà tí wọ́n kà fún wa òun náà nínú sọ́tù Máídà Quran five àyà seventeen ọlọ́run sọ pé òun tóbi ju ìsà lọ òun tóbi ju ìyá àwọn méjèèjì ọlọ́run ọba ní òun tóbi ju àwọn méjèèjì lọ níbi ní àwọn ọdún bẹ́ẹ̀ sọ pé kí ni wọ́n bẹ́ẹ̀ pè wọ́n lọ́lọ́ ní àyà seventeen sọ́tún mọ́ ìdá ọlọ́run mo tóbi ju àwọn méjèèjì lọ náà. لقد كفر الذين قالوا إن الله هو المسيح ابن ni ó ti di kèfèrí alẹ́dínà kọ́ọ̀lù àwọn tí wọ́n sọ wípé iná lọ́ àwọn almasihu ibn Maryam pé ọlọ́run ni isa ọmọ maria ọlọ́run ni kíni ọlọ́run ni ó ti di kẹfẹ́ olórin ta ló wà ní ẹ̀dọ̀ ọlọ́run tó lágbára lọ́dọ̀ ọlọ́run nǹkan kan tí olóhùn fẹ́ ṣe lọ́dọ̀ ọlọ́run. ìnàró da ayé yorùlí kàlùmọ́sẹ̀ àbínàmọ́rẹ̀ ọ̀hún. tọ́wọ́ bá fẹ́ parun tó fẹ́ parẹ́ tó fẹ́ pa jésù tó fẹ́ parẹ́ màsí àbúrò àti ìyá rẹ̀ tọ́wọ́ bá fẹ́ parun rẹ̀ ọlọ́run ni ta lẹ́ńtọ́ lágbára tí ó nìkọ́ lọ́wọ́ bó wọ́n sè tọ́lá bẹ́ẹ̀ parẹ́ ọlọ́ni kí ni wà máa ń filẹ̀ pa. tọ́lá bá bẹ́ẹ̀ pa gbogbo ilẹ̀ ilé lójú ẹsẹ̀ ní ìsìn tàbí ìrọ̀bí gbọ́dọ̀ ọmọ parẹ́ ta ló tó bẹ́ẹ̀ tí ó ní ìwọ ọlọ́wà òtún bẹ́ẹ̀ ayé àjọjà ni ayé àjọfà ni ta náà ọlọ́ta ló tó lọ́wọ́ ní kí ni o. walillahi mulku samawati wal ardi wa ma bainahuma. ọlọ́run ọba lẹ́gbẹ́ òun ló ní mulku samawati wal ardi òun ló dá gbogbo nígbà sẹ́mà tilẹ̀ òun ló tún wá ń kọ̀ǹtró rẹ̀ gbogbo tí ń bẹ láàrin méjèèjì ọlọ́run ló dá ọlọ́run ní kọ̀ǹtró rẹ̀. yakhluqu ma yasha. ìtò bá wù ní máa dá àwọn yakhluqu kayfa yasha bó ti wù ní ìgbà tó bá wù ní máa dá nǹkan sọ ọlọ́run ọba ọba tó ṣe yí pé tó bá wù ní máa dá ni ọlọ́run yìí kí ni wallahu. wallahu ala kulli shay'in qadir. ọlọ́run ọba wallahu ala kulli shay'in qadir ọlọ́run ọba ọba tó lágbára lórí gbogbo nǹkan pátá yanyan ni sọlọ́run bá ń ṣàlàyé fún wa ká máa mọ títóbi ọlọ́run ọlọ́run kọjá kéèyàn máa sọ pé ọlọ́run ọba bímọ tọ́lọ́ bá mi ń ṣàlàyé mi pé nkúlù máa fi sàn. nkúlù máa fi sàmà wá sí wàlẹ̀ àrùn. ọlọ́ni gbogbo tí ń bẹ ń sánmà àti lẹ́ẹ̀lẹ̀ pátá yáyá látòkè délẹ̀ gbogbo wa. àti rahmani gbogbo wọn pátá yáyá àti rahmani abdan ọlọ́run sọ fún wa pé gbogbo wọn lẹ́rú gbogbo ní ọmọ bọ́lọ̀ lẹ́rú kò sẹ́ni kankan tó lè sọ pé òun ìṣẹ̀rú ọlọ́run nígbà tó ń sọ pé òun kì í ṣẹ̀rú ọlọ́run yẹn so nǹkan yẹn lisanu limakol ọ̀rọ̀ tí kàn jáde lẹ́nu ẹ̀ lásán ni báwọn bá ti sọ lisanu limakol ọ̀rọ̀ tí ń jáde lẹ́nu ẹ̀ lásán ni ṣùgbọ́n lisanu lè hali tá a bá wo ohun tí ń ṣẹlẹ̀ ẹ́ sí ẹ̀rú ọlọ́run ni tí ò sì méjì bẹ́ẹ̀ torí pé kí ni ọlọ́run ni ó sọ fún pé mo fẹ́ kó o sùn yóò sì sùn <laughs> so ọlọ́run ni ó sọ fún pé tó bá fẹ́ ṣe nǹkan tó bá ní o gbọ́dọ̀ ṣe kò lè ṣe tó bá fẹ́ fi àárẹ̀ ṣe tó bá ní òun fẹ́ lálàáfíà ni kò lè kò lè sọ fún òun fẹ́ lálàáfíà fọlọ́run so ọlọ́run gẹ̀ ní kọ́ńtró gbogbo kí ni gbogbo ìgbésí ayé kálukú wa tẹ́ bá bẹ̀rẹ̀ lọ́wọ́ tiẹ̀ náà pé ta ní kọ́ńtró ìgbésí ayé ọlọ́pàá ọlọ́run ni ìdọ́wẹ́kọ̀ ṣe ní òmùrẹ́sì ìṣèlú ọ̀wẹ́kọ̀ so ẹrú ni ó jẹ́ fún so lágbára bẹ́ẹ̀ ó ní pé lisanu limakol pé àwọn tó ta wí pé àwọn ò kì í ṣẹrú Ọlọ́run ọ̀rọ̀ tí kàn jáde lẹ́nu wọn lásán ni yóò sì jẹ ẹni tí wọn jìyà ẹ̀dọ́ adijọ́ gbé ní alikiyama tí ó sì èméjì ń bẹ ṣùgbọ́n lisanu hal ẹrú Ọlọ́run gbogbo wọn pátá yẹn tí ó sì èméjì ń bẹ eléyìí gbogbo àná ká mọ̀ pẹ̀lú Ọlọ́run ni wa ká jẹ́ ẹni tó ṣe pé a mọ̀ pẹ̀lú Ọlọ́run ni wa Ọlọ́run bá jẹ́ kó yé wa yí pé gbogbo wa pátá yẹn yé kò sẹ́ni kankan nù wa pátá yányá. ìlà àti rahmani abdulá. ọlọ́ni gbogbo wa pátá yányá òun náà la jẹ́ ẹni tí ó máa bá ọlọ́run bá ti ń ṣe arahman lẹ́ni tí ó máa jẹ́ ẹni tí yóò máa jẹ́ ẹrú fún un so báyìí ti sọ náà pé gbogbo adábàjẹ́ jẹ́mi alikiyama inú sọ́tún namli kádó ti pa máa dúró sọ́tún namli kúrò twenty seven aya kìnìún aya seventy eight nusratu namli sọ ọkọ ti pé a máa dúró aya seventy eight ọlọ́run sọ fún wa pé gbogbo wa pátá yányán tá a wà ní ayé gbogbo wa ẹni yẹpẹrẹ ni wa irú aya yìí náà ní sọ èlà fẹ́ kà fún wa Quran twenty seven aya seventy eight nusratu namli. Nam? Suratu Namli so àyà tó parí wa kúlù àtọ́ ú dáàkiri So sórí ni eighty seven ni àtẹ́ so eighty seven and suwatu namli. so eighty-seven namli. yawma yunfaku fi sur ينفخ في الصور ففزع من في السماوات ومن في الأرض. Ọlọ́run ọba ń ṣàlàyé fún wa wípé ọjọ́ tí àwọn ọlọ́run ọba ó pa ìsọ̀rọ̀fíìlù láṣẹ kó pa nǹkan sínú fèrè ọlọ́run pàpàṣẹ àmọ́ fi sàmà wá tí wọ́n máa ń fẹ̀lẹ̀ àfọ̀dé ọlọ́run gbogbo tí ń bẹ sẹ́mà àti lẹ́ẹ̀lẹ̀ pátá yányá gbogbo wọn òun ni ó jẹ́ nítorí pé ìpayà ó wọn. ìlànà ṣáà ọlọ́run ni àwọn kan lákàrà fi kí ni o masha Allah àwọn afa sàlàyé wọn inú ẹ̀ náà ni àwọn obìnrin àwọn ẹlẹ́yinjú ẹgbẹ́ tó ń bẹnu àlìjánná àwọn ọmọ kéékèèké tó ń bẹnu àlìjánná àwọn eléyìí ọlọ́run ti dá wọn síbẹ̀ dá wọn tí ń bọ̀ wà ní àlìjánná ọlọ́run ní jẹ́ payọ̀ dé bá wọn ọlọ́run ní ilà masha Allah. àwọn báyẹn ọlọ́run ní àwọn ẹnìkan ọlọ́run ní jẹ́ payọ̀ dé bá tó bọ́ọ̀lù ló mọ̀ ọ́n ti dá wọn yẹn lẹ́bẹ̀ẹ́ so àwọn yẹn wọ́n ti wà lẹ́rú bẹ́ẹ̀ náà ọlọ́run ọkùnrin àtàwọn dàkìrì gbogbo wọn ni wàá gbọ́ lọ́wọ́ ọba dàkìrì yìí nàlẹ́ tí ó yẹ pẹ̀rẹ̀ kò sẹ́ni náà dẹ́rẹ́ fóun tóbi máa jọ lọ́wọ́ dàkìrì kúlù làwọn kọ́ ni tó gbogbo èyí tẹ̀lé ọlọ́run gbogbo èyí olùyẹpẹ̀rẹ̀ la jẹ́ wájú ọlọ́run tá a tó kankan sọ́ni kí n sọ ma rẹ̀ sọ́dọ̀ tàbí abẹ́ ìta gbọ́ fọlọ́njọ́ sí aláǹfààní